إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أنك أنكرنا وياتو إني أفوي آدي أنك أني أورو إنه هذا القادة أبا era e botin ta ni sizana kon to muri sallallahu alaihi wasallam o mi jira hormo kan na medina da sai roi do sizana ke ani ena an ho ke na ira to na medina inu na ke ya sha

babu tabarruz al-buyut babu na ka awe inika olonye wa mi olonye wa ile daika kini aya na dan ai hada bab sana babu na ka fi bayan tabarruz al-buyut yani oime hahi enike olonye mo bara kuwi ذلك وجب قصد الباب السابق بهذا الباب يعني بابنا يقوى ذلك ونينا توحي ذلك وجب ويسي ساعة بابنا ودوابه لما ذكرنا المهم كما لا مؤتمعنا من أن خروج النساء إلى الصهراء دون أرضه لا من أهنائك أو نفندرات لقضاء الحاجة أبو دو نامي إتيوان إنما كان لأجل هدم الكان asaba wo ma ko wo no ma wo ono be aboke eze nyu se here ide ni فلما تعرض بعد ذلك الأحلية والغنم أنه أما بأوى بالمنى أمراني يعني وفرر فأحنائك آمن مؤمنا mana na ne buruj la ya ya wa no ku ke ya ya no oi to he illa li darurati shar'iyya eh ho be an tana kai o ben kata e ni sheria na ka o ni no ni di oi to he do na me yani this ko ni because al adlu min amri la nisa yani o ene o ne ne ono ka ene ni ni نعلم سبحانه وتعالى تفقرن في بيوتكن وإلي ولا تبرجن تبرج الجاهلية الأولى أسورة فهن أن ينهار ما ينفع أصمم بأن ما تهار يعني أنا أقول لك أنا أقول لك yàrá mi ní ìyá ọ aláìkàwé ilé ẹni lẹ́yà akọrẹ kakẹlẹ aláìkàwé ilé ẹni lẹ́yà kàwé kó ti ibi mẹ irin wannan ne ne ọ̀hún ní wọn wọ̀ ọ̀hún ní ní ní àwọ̀ ọ̀hún sọ́wọ́ ní ọ̀dí kí ìbáàdà ọ̀hún wọ̀ ọ̀ àtà ìkàwọ́ yìí ní ìkẹ́nẹ̀ lẹ́yìn sáà fún wọn ní ìrẹ̀lẹ́ ìka ọ̀hún ní ìlú ìjọ akẹ́nẹ̀ amma ana mai ke ani di ni ani ka shi awa ka to he eni ko ina ko ke ero he bi ka to mo ri sala ala salam ka ko to da ko la an faridatun ala kulli muslim awa ri sana he da ro ko to ye aba ba bi a ko mo ana ke nye ne abu mo re non ala ke na program en na wa sile en en salim yɛrɛ sɔnni bɛ ɛrɛ n'a yi ka ɔ tɔrɔba yɛ sɔnna yi ka yɛ k'a wɔrɔ k'a yɛ nɛni ɔnɔ n'o tɛ ɛrɛ nɛ b'a sɔrɔ a y'a kɛ a ɲanfata a n'a yi ka joli ni seri y'a ɲɛ a zɛɛ yɛrɛ yanni y'a zana la ko n'a a zɛɛ kɛ nin tɔ kɛ a kɔ a n'a yi ka wɛrɛ n'a tɔ hɛ yani o to he ni o je sheria mo ro ro na to e be ka ka na pa e na na ku ko ro na nyo e na mo bi na ka so people they are just o to na e be e they are not the ama ɔrɔ bi kɔmi ɛdi ti ɛdi kɔ ɔnyɛ n'ɔma kɔɔri ka ɔnɔ kɔsa di nyan ɔnyɛ n'ɔma kɔɔri ka ɔnɔ kɔsi loge kɔkan anyi yɛ kɔtɔ hɛ abɔnwɔ yɛ nan yɛ ɔnɔ ɔrɔ bi ala yi ka bɔnɔ awɔ ɔnɔ ɔmɔna ke bɔ awɔ amɛ kawusa awɔ tɔnɔmɔ ti yɛ wuli ke anyi ɛfi yɛ n'asɛri anyi ɛkpɛtɛn ajɔte ilali darura bi sariya ɛwɔmi isanayi ka ɛnkɔtɔbi yanni kɔmi lɔsɛlisi ɔrɔ abiri ɛkutɔ la yi sariya ka isanɔn ɛnɛ anyanu nama. ɛyakɛlɛ nafsala yi mɔlɛsi anu ke eh, ɔntɔ mu sɔɔla alasala ɔmɛ kani alisanayi ka ɔbɛ ni buhari eh, ani ɛɛ abdulahi ibn umar ɔnɔ sɔsɔ hɛ. ويقول إذا استأذنكم نساؤكم إجي إشياهم وهم أن ينعون مساجد إلى إلى مساجد في الليل كنس كنس ملتي وركا لي كنس رقابي أسير أيوة كفانا أما أنت رواية دك سالنا إكا أنيكو أم إليه أنوني لكي وانا دك والمناسبة بين البابين ظاهر لا تعرف أوكي into ana ka o ina ka ni ba be ra o ri be o te ka o sa na ka san ka o ni na to he na na ka da ra e se ko we o na ka ko le ni se le ni amera ni se le e sa ni bi sa ala wa salam na to he حديث الإمام بخاري رحمه الله عليه قال حدثنا إبراهيم ابن منذر أو كعائد إبراهيم بن منذر قال ذلك حدثنا أنس بن إياد يعني أو كعائد أنس بن إياد يعني أنس بن إياد ذلك أن عبيد الله أن وأن عبيد الله دو عبيد الله أن محمد ابن يحيى ابن حبان أن محمد بن يحيى ابن حبان واسع ابن حبان أنا واسع ابن حبان yani muhammad ibn yahya ibn haban hon ba wasil ibn haban an abdullah ibn umar hon ba abdullah ibn umar qala akil takayl bi fawqa zahri bayti hafsa ana hira yusulihi hafsa li ba'di hajati inni am yankatani ana ikaye o shan wa hira فرأيت رسول الله صلى الله عليه وسلم دون ينتم مولين ومولي ومولا دون مولا يقضي حاجاته مستقبل القبلة أو كأما أمه يعني آمين ابتلين وان ذلك قومي مستقبل القبلة أو على مكة قبلة مستقبل الشام ذلك أيوه شام يعني إنسي دمسكس and like all these law obey يعني سنة hadisa ke alibina nya dawa na na ke ina na dawa ya dile le le wa ini ba na ke pa de parawo yani ala ba na we ono no anu ma go ari anda ono na ibrahim ibn munzir ana ibrahim ana wa ne munzir yani ya dira re kala ni kitab al ilm dan ana ibn iyad ana wa abu damr asli al madani yani eh, ana na wa iyad ala kunya ana wa abu damr sai kanin da yake yaron kare bani bidina sai ka kan azaga na ka ani oi sai tora Allah ta nabi ya Ubaidullah ana Ubaidullah ai mewe tazkira Abdullah يعني عبيد الله بن صار بن حفص بن عاصم بن عمر بن حسان يعني انا عبيد الله انا ولي عمر عمر انا ولي حفص يعني حفص انا ولي عاصم عاصم انا ولي عمر بن حسان رضي الله عنه donc yɛrɛ hanare a kunya nare abu usman al-qurashiyu al-madani arabe muhammad ibn yahya ibn haban aw hɛ nɔnɔ bɛ aw nyaare adan ana bɛ waase ibn haban yani la yawa man yaga ala kala ni ba bana bi saba e ko radi hadisan nan no ibn umar radallahu anhu da hadisan ay ka wele abin ni hadisan nan abdi mani ka era abe ana ikiyara mi eh, ayanu dan ayi sana ana ikwe ore eh, wele no ke hadathana yaqub ibn ibrahim yani aw oh, ka yaqub ibn ibrahim qala ana ke hadathana yazid ibn harun yani yazid ana wali harun aw ka قال انا كاك اخبرنا يحيى عن محمد بن يحيى مبان او قام ابن او زم يحيى انا يحيى هو يحيى نرى وهو محمد بن يحيى ابن مبان أن أمه واسع أبان أخبره أن عبد الله بن عمر أوتم بأنك أبلان بن عمر أخبره أو كعنك قال لقد حرت ذات يوم ألا تخرج بتنا أنا هل ترى ẹ̀kọ́ ọjọ́ ẹ̀rí ní ẹ̀sùn ìjẹ́ nìyẹn fàrọ̀ ẹ̀tù rọ̀sùlọ̀mọ́ ìsàọ́lọ̀ àrẹsàlám kọ̀ọ̀hídán alàlìbìnàtẹ́yìn lórí kọ́ńtọ́mù ìsàọ́lọ̀ àrẹsàlám ọmọ ni a ta iná kaní blọọkì ẹ̀wẹ̀ nísàná kaní sẹ́ẹ̀bà náà kí àdá mustaqbila bẹ́ẹ̀tì mùkọ́dá dáìka obìnrin kọ́ bẹ́ẹ̀tì mùkọ́dá obìnrin kọ́ èyí jerusalem dọ́kì ọ̀dọ́nyẹnu ọ̀run náà bàtà àwìjìká kí mustaqbila sham arẹ́wà káyọ̀ ní kí bẹ́ẹ̀tì mùkọ́dá makdis يعني مستقبل بيت المقدس everyone on side on air or for Jordan, Syria and the like and the like are better than really inside on air يعني حديث عن إلهنا كائن a person on a journal that if this is the same hadith love the number of the on our and Abdullah ibn ile jẹni nana ile jẹni lomini lẹnu yanni hasa wòye lẹnu yanni ile nyi ile nyi hasa bọlẹ asumanu ke ile gana wa lẹni ta ye ye ɛɛ umar bin khattab kɔn nyiri ni ana yi pe ɔ bɔlɔ ilolu umar sɔrɔ ala sala ɔ wosika ɛzɔ abdullahi ibn umar ɔnɔ hɛrɛ dɔ wɔlɔ umar sɔrɔ ala sala ɔnɔ ayi wɛ bɔ hadisi nan yɛrɛ de la kare nan dɔ de ini ɛrɛ ye oyin bi di kibla ijo do oyin ne oyin no yo ka bi di kibla oyin ba ma ka ijo do oyin no panda amma na ro ni ma bu wa ro ma ro ale on ro na ka e so e sa sa ma sa kan ke e nyo me ka na re ke olo ini ahana ke ada e nyo me ka oro nyo wo ba le ma ka kaaba lo wi ka be tu enere ana ka harawa ya na kuwa enere oyi bi bi kibla dole ke a tumata bi e na enere ana asuma kime ka da anya na ka elika ọdọ nwere ike azamzam oyi nne aha na ka ada nọ bojuri nọ ọdọ ọnya ọrịa dada nya ka wanya nwere ya bụ oyi aha na ka ada yi na ya nwere ike dada ma hadisi ya ụkwa na sọrị dada oybo anya naiba ene josi yani ka ọlọyìn lọ pandara ọlọnyamuri kọ ọlọnyam ọfọlọ bi kí kaba àmọ ìjọba ọyìn náà hàn àgbà àdá anake ehe manu jafina manni awal ihili ni anake wawe anake ya mira yane enu muna ke wada bere ona da ki babo ne ko na te aninya ya ka tena anawe babo istinja bil ma'i babo na ka obe enne ka oishe ni tawa babo na be enne ai ame mere musinitawa لكن أي هذا الباب أظن الباب في بيان حكم الاستنجاء بالماء إني أهم هاي سبب كاري أنا إذا أوه إني كاي أوتيني داي كونا تابا قال الخطاب إمام الخطاب أو الاستنجاء باللغة أبزنا إنتنجا إني أفرا ذهاب إلى النجوة من الأرض لقضاء الحج أنوك أولونا أناك أمان قرابهلا النجوة سنمان قرابهلا yani dɔɔlu nami ɔdɔɔlu nawarahu ɔdɔɔlu de eyi la dɔkɔ najuwa ɛsɛnna ɛsɛnna yi najuwa mɔrɔtafe atuminal ar kɔnɔ kɔnɔ kɔ mɔnu kura ɛlɛ ɛtɛ sunu. كانوا يقتدرون بها إذا قعدوا لتحل أوكي أنيسي بويني إجن نياتو بيسكا أنا براهم وفي المقال إن ينهى مقال أن الاستنجاء إذا نهى استنجاء إزالة النجوى أو نبويسو قولي يعني كدوتي وهو الأذى باقي في فم المحرم أو نبويسو ìdọ̀tí anáìka ọ̀bẹ̀tẹ̀ ìní anáìka ìwúwo náìka ya ọ̀tún nà nù. Yàrá iná kó sílẹ̀ ọ̀dọ́dọ̀ tó kọ́lé ọ̀nà ọbẹ̀ ìtànà ẹ̀ ẹ̀sìnjà. Dọ́kọ̀ Absaru máa yẹ sáàmìlì fìlmà wọ̀kọ̀dì yẹ sáàmìlì fìlà jẹ́ ọmọ donc asuluhu min najwa ubiyati najwa huwa alqatr ono be amma nya apara wa al izala aqalta qulil yani sanan mana sanan ka oi ka kana ka ke najwa wa no be ka ijo le ana wana da go biru ana ka e ono do bare ma manu ti ana ka oni ke wusu qulil وبالابتلاء إن أعيس أمسى الفقهاء إن أفرى أنت أفرى ما إذا نبكي وين أنا بكي وين يجوا لك إذا هي فنجا إزالة النجوى من أحد المهرجين بالأرض أو بالماء أنا بكا أرشوك النجوى إذا تنبت هوني ahigonya ina hɛba ana ke ɔlasimi ɛɛ ɔlasimi tó jɛ man ɛni kawo ke henyi ayi kawo ke dayi ka ɔ isɔnɔ nɔ isi o kore isayi da kawa ti lɛta si o kore ɔ ayi ki yóò si mɛ yani ina isila alifukaha ɛdɛ arɔbɔ ni bi ɔni bi ina isila alifukaha ɛdɛ arɔbɔ bi bi wɛni ayani bi bi juwe kaya isana isinja ɔyani ɔyi mɔni ni hɔn ni idɔti idolo ehe ayika idolo ehe imam buhari rahimahullah alayhi daike hadise pa ona ke o sebele nabe o ko ni imam buhari qala ki hadathana abul walid hisham ibn abd al malik of qayan yani abul walid adu walid hisham anabi abd al malik قال انا لك حدثنا شعبه يعني او كاي يعني شعبه شعبه نون عن ابي معاذ يعني هو ابن ابي معاذ

wa gulamun àti ojónọrọ ma ana ana ìfi ọ̀yà fi yani ma ana sọ̀yà tó yọnọrọ ma ana dọ́yà rẹ̀ sẹ́yàrọ̀ wa ìdá omin ma in ẹ̀yà ana ìka yìí ààyìnan yìí dɔke yaani yasanji bi anabi sɔlɔ lɔɔre sɔlɔ duuru nyɔnɔ daa yi ka ɔnɔ ɔnɔ sɔmɔ yi taaba. دي إمام بدر العين لك مطابقة مطابقة للحديث للترجمة بقولين أو كان سيد حديث أنا سيد باب يعني إما يبلغ أني إمام البخاري أنا لك باب الاستنجاء بالماء باب نبي إنك أو تابع إليه يعني نبي إني أو تابع إليه ɔfi ama sɛriɔ ɔnɔbi yaani yasanji somin ɔbi ka enyo ɔkutaba li anna buhari awo imamu buhari kɔsɔ dabi hazihi tarjuma yaani ɔyi sɔɔre ɔnɔmani ko kuni baagbɔnɔ yaani sɛmɛ kɔmɔni sɔɔre rɔdu ala man karo ha istijabi mai ɔyi si miri jɔnda ɔyi si kure yi ni kure yɛn na yi ka yi ɛni yɛ ka yi a ti nyi taaba yani sɛmɛnɛ wa gɔni o kɔni b'a gɔni na wala nabi o ko ehe min nabi sɔlɔlɔ alisala e ni o yi nye yɛ ala yɛrɛ ka k'a ye e ne nye yɛrɛ ka k'a ye a nebi sɔlɔlɔ alisala ɔ i se nin zako haulai qad zahabu fi dhalika illa ma ruka ibn abi shayba bako azanan enena insana kai enena na kai ibn abi shayba odo bi asanid sahiha ilichi na na kai o yete na ba juleman hulu ubeba hulu ubeba na wadi aman annahu suila an al-intijab bil mal ahu fi inilai o yiti jitawa fa qala idan la yasbi yadi nabdu nabdu abo meya ana kodo ti daba ko wano ba jai ni kai o yi nyabu wa annabi ali ibn umar la da ibn nabi ana ibn umar qala adan laka ke kana la yastanji bil ma yani adon ibn nabi sorry hon wa ibn umar ka o ma shi ni taba وعن ابن زبير لا لا ابن زبير قال ما كنا نفعله إما بوما ونقل عن ابن سين لا لا وعن ابن سين عن مالك كنا مالك أنه أنكر أن يكون النبي صلى الله عليه وسلم استنجى بالماء كويو كي النبي صلى الله عليه وسلم أكاكي أو تابا وعن ابن حبيب من مالكية أنه منع الاستنجاء بالماء لأنه مطعوم يعني ابن حبيب إن ما يعني مذهب مالكية yani ini student ina like eh, ini ina eh, ta se ozi maliki ke annahu o oh, ga ki mana ali sinja bil ma e yo ko le jini tawa sam ko ke so ya bi on le ke enyi ta nai kai so le ru e woro e, ba se tawa fen kunta o ke ne ba kale kale sa fil hadith e nyi ni hadisa ma yutabi ko tarjuma ala sare yani ila ni imam buhari tiwan لأن الأصل زعم فيما ذكره ابن مهلب أوكي أبو بكر سيدان أنا مثلا كنا معتمد كايا أن الاستنجاء بالمال ليس بالبين في هذا الحديث كا أنا هكا أيش نتابع إيه هو ليس أي حديث عن الإمام بخاري رحمه الله عليه دوا سوا سوجا لأن قوله لك أنا كايا فيستنجي به ليس من قول أنا بن مالي ọ̀ríkà ọ̀nà ìsọ̀bùhọ́rì rọ́ìmọ̀wọ́lọ́ alẹ́ ọ̀ṣọ́ ẹ̀kẹ́ ẹ̀ẹ́nẹ́ sáàbà yàní àníbìsọ̀ ọ̀rọ̀ àìsọ́lá ọ̀ṣọ́bà ilé yàní dẹ́nìí ẹ̀kẹ́ anàbìbìn mọ́lì kọkàwọ́ ìnámọ̀sọ̀ mi kọ́ọ̀lì àbúwọlé àbúwọlé dọ̀kà anábì tíjọ́ ìmọ̀bùhọ́rì rọ́ìmọ̀wọ́lọ́ alẹ́ ọkọ̀ ọ̀kọ̀ tọ̀rọ̀ wá suleiman ibn harb yàní suleiman ibn harb ọ̀nà ọ̀lẹ́dọ̀ ọ̀hún àtúbà lamẹ́sùkúr mayasanjibi ọ̀mọ̀ ìtàmáìkàyè ọ̀nkọ́ mọ́lì sọ̀rọ̀ àlẹ́sọ́lá

yahinke ani yuwa anaika ọwẹ anaika alẹ dọwọn wọn nisa ẹnẹ abọwọlé anabiti imam buhari anaika ẹlẹ mọ ìtàmà ìfàyà sáàjì dé lóṣì yẹn lọdọ sábà ẹdẹ nìyẹn náà wọn ké ọyìn máa ń kà ọhún máa ń kà á ọnù banasuru ke min kada mi wọlé ẹgbẹ yẹn wọlé lọwọ ẹwẹrẹ anaika yẹ ọhún anabi muhammed arọwìn hadith anaika ọhún hadith náà lọwọ. قلت إمام بدر العين ذكر البخاري فيما يأتي من طريق ابن بشار عن بندار عن شعبة بالله عن إمام بخاري رحمه الله عليه حديث عن الدين قال دولة نايكاية أبو هنو أبو وليد يهونو توفي ابن بشار عن بندار هنو بندار عن شعبة هنو شعبة بالله دولة دولة دولة إنوان كاية يستنجي بالمال عن النبي صلى الله عليه وسلم إن يوم نوضة صعبة ثم ذكر من تبعه على على اللفظة قال لهم ويطمع أو نايك أو ساسا إن ومن فيستنجي دنيا ينصام بذلك أبي وليد أو نتنا فمن ولا أبو وليد وفي رواية إسماعيلي إن رواية إسماعيلي من طريق عمرو بن مرزوق هنا وفي أمر وفي أمر الأنوي بن مرزوق àjọmọ̀ ìjọba fàǹtọ́lá kan á nà ọ̀gbọ̀nà pẹ̀lú àǹtọ́ ẹ̀mí àtúnjọ náà ní àyínà ní àǹtọ́ mà á ná dọ́yà rẹ̀ ìgbà wọ̀ fìfìyà má nkàní ẹ̀yà anáìbáyé ààyè nà mìíní yàtàn jìmí ànàbí àmìbí sọ̀rọ̀ àdìsọ́lá ìyọ̀nà lọ́sọ̀ọ́ سيد الزنا في امام البخاري رحمه الله عليه قال من طريق الروح ابن فاطم إذا تبرد لحاجته يجبكم صلى الله عليه وسلم إذن ما يجمعون، حتى يشوف المال ما تنينا فيتصل به أمين صلى الله عليه وسلم دون المال اليوم ثم لبني رواية الإمام مسلم إنه بذنوة طريق خالد الحذاء أن أتى أن أنا فخرج علينا دو في كوي وقد استنجب المال إن ينو أرى أرى wakala inda abi awana fi sahihi yani ni maana be idi abi awana in sahiha fa yakhruju alaiha wa qad saja bil ma dot jina to heaven ana ki jana jina to heaven inyalla onto mori sallallahu alaihi wasallam ora fe tara yani almanu hadithi ni ni ana ọbẹ ana kọ wúri tó hẹ bìhìbá ana lè fi já ìnà bí sọlọ alẹ sálám bìl máì wà bìl amúrú bìsì yàrá ìta níbi sọlọ alẹ sálám ó ti nyi taara dọmọdà kalẹ nẹsẹ taara famina ìnani ana kọ ẹwọ ọnà bẹ ìsọlọ ẹkọ ọlẹ ọnà bẹ imam buhari min hadith ibn abbas in hadith abdul ibn abbas ana nabi sọlọ alẹ sálám padà sàrà níbi dọkọlá kọlá ọ̀nà òhìn ọ̀sọ́rì ọ̀nà fẹ̀rẹ̀ ọ̀dọ́ àtúndábò wọ̀dọ́ àn dánfẹ̀ tẹ́yàn ẹ̀yìn ọrịa ni anáìpé ọ̀rẹ́wẹ̀ ní ìmáàmù ẹ̀rìwáyà ìmáàmù muslim ẹni sọ̀rọ̀ ìhàn ọmọ àjù أدى منها انتقاص المال يعني لو كاكا إمام مسلم رحمه الله عليه إني حديثنا إكا أو دوي أنك الفطرة أثر يعني فناه وزنا ذهبي ملاه أنا إكا ya أبام مرقضا من ya إني رواية نبوي أسهل إني رواية popularly imam muslim imam ahia jaahe ọdai kana tọọhe la ọmini ma ndọke ọ ina nọ nsala ikaye israel ikaye ọdọ wọmẹ ina nọ yọbe kọọtù sáré yàni eyinun kọdà especially ọnọrọ àwọn ọmọ nìyẹn yìí di rẹ yàni àánú kí ọrọ pọ àbẹ ká ọwọ náà lọ lórí káyẹ àbẹ ní bìbá yà ó díẹ ẹni wọn náà kọsàn dẹ náà wọsàn náà àbẹ káyẹ ẹwọ rọrọ ilé ìwé mórí ọrẹ wà á kó àbẹ ló de especially ọdọ àti yìí mi yẹ wa lọ kó àbẹ wọn náà kiri wọn yà wọn mẹkọ then abawa wa farru lihiya ana bi ka wa hore da wa hon yani ni fitra fitratan ah, ah, fitratullah aso no bi ojo mori ana ga ko ta ba le ya mori o pa la tinan ana me do e ka ele o diga be kai oro e brother na oro ko mori yani ele wa oro nya na bara we na wa o ni ko ebe ni ebe brother ke ni je lọ́ọ̀ka gbọ́dọ̀ ní gbọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ tó ń mọ̀nà ká àyọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yà náà ká lè gbọ́dọ̀ ká ọ̀rọ̀ àbájá wà lè fọkàn lẹ́gbẹ́ lẹ́lẹ́ ibi ẹ̀kú yìí kẹlẹ́rẹ́ yà ní àná. ọ̀nà ọ̀bẹ ọ̀bẹ àgbẹ̀yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéde lọ́kọ̀ àmàlà yẹnẹmọ nana nanan ọnanan ẹẹbù mẹwọn ẹẹbà ahọrọ agbọwọ ilé àdínyà ẹmú yẹn nanan nínú wọn dábàlá ìlú kan wà nàlẹ wa. sọlá ní ẹ ẹ ṣẹbi tí kìlọ tó bá bàbà yẹn lọ́kì kìlọ tó tó bá. o yẹ ko àwọn ẹwà àwọn bẹ tí ma dàn ọ lẹ́yìn takì dọta tí wọn lọ ka ẹ ọ nọ iye nọ náà gbọ́dọ̀ àmọ́ iye nọ lẹ gbọ́dọ̀ lórí kele ewu yẹn náà wọ́n lé kele ewu yẹn náà lọ́dọ̀ ká alùpùpù lọ́dọ̀ rẹ̀ kúrò àlẹ́ gbọ́dọ̀ lórí kele ewu yẹn náà na ka wani kele bolo ni wa wana kan so wa ya ke na ya wa na ba kala mu wani sala sala o ke imin bikra ana ko ya wa faru liya ya ni iman al ko wa ora wa wa wa siwa atai katira wa fisamu ma atai yini bilahi ana ko wana wa taklim al azaba atijozo didigan وبطن البراجم دار أن هناك أهم أهم هو بنمرة أنا هناك وين وأنا في يوم كنا نوين لو وين نزيد لأيه تبغو ọ̀rẹ́dọ̀wà àgbè nyẹmọ́ ọ̀nà bàrẹ̀ nyọ fún mi yìí ní wa káwa ẹgbẹ́jà lálẹ́ ní ẹni nàbí àná wọn àgbẹ̀ dáa yé ní dẹ́ kàtí lè dọ̀ yé náà kó tó. nínú ọ̀la rẹ̀ ká yẹ nàá ọ̀rẹ́gbọ́ wọn náà tó ẹ àti ọ̀ọ́dọ̀ wọn pẹ́ náà gáwà ní ọ̀rẹ́gbọ́ àti ọ̀rẹ́gbọ́ ilé náà yìí sára àwọn ọ̀rọ̀ ẹ̀ náà wọ́n ti kọ́ sí máa àti oyin mai keke zaru ba mai hadaka wa fassara bil istinja da mai hadaka yani istinja oyin shi ni zaru ba mai imam muslim ma da ya ana ita idan do zo shi ni tawa inu e fitra wa idan دارين حديث سنة ابن هزيمة أو دابا إن صحيح من حديث إبراهيم ابن جرير حديث ابن جرير أنا أبي أنا غدا أن النبي صلى الله عليه وسلم أو في النبي صلى الله عليه وسلم أن فنايك أوم يعني جرى متى داسي إن لايون بدعوة من مال فاستنجى منها ومتى يدعو في التراب النبي صلى الله عليه وسلم أولا جميل دعوة دوما نسوى نسوى amanu bi hadisi leli ji ana ka aisha na rada wa ini ibn riban ini ka ya bayhan ana aisha qala ka kama ra'aytu rasulullah sallallahu alaihi wasallam kharaja min ba'id qad illa ma sanna me we gon dum mari sallallahu alaihi wasallam ko hono fere da ake o ko bani yani a ko yude ni so imam buhari rahimahullah alaihi banama na kwasan ne o yesu duke

murna azwajikunna moda yo bawni an yakbiru athar al-ghaib wal bawl elanyina ifana wete juwe e ya ke hin baina nabiy sallallahu alaihi wasallam abu kan nabi kana yaqulu aw wa ma qala hasan qaid dak hadithan an qawluna najatan so amma abana ni hadisa na ka ore yere ana ka anya ne de ma mun na mun ai ta ka a ho se ni le o yi ni tara

بابا ننصر وكا باب الاستنجاء بالماء بابا نايكا آوه إنكا أولون يمسيني تاوه so isi zɔba ne ma ke ale lori ke ke na yi ke ɔrɔ ana ke aala yi ke ọ̀rọ̀ ní mú sí ọ̀ èyí tààrà yàrá ọdún mọ́ ìsọ̀rọ̀ ọ̀rẹ́ sọ́dá ọ̀mẹ́. ọ̀yìn mọ̀nìkà ọ̀nùrìkì ọ̀ṣọ́wẹ̀ ọ̀nì anàbìnú málì yàrá dáàkà ọdún mọ́ ìsọ̀rọ̀ ọ̀rẹ́ sọ́dá àánú ní sọ̀rẹ̀ àánú ìkọ́tún mọ́ ọ̀tọ̀ ọ̀yìn ọ̀yìn ọ̀mọ̀ ìtẹ́wọ̀n ọ̀nì àtúnyọ̀nà maana idawatun yani condition dwele awata ke maana idawatun min ma ya ndo ya rai kinini fasana we jumla tu halia ama eveni wa on hali ren deba ba waya ono no da ajin yani ene e, ana sai e, e, condition ne ma ana idawatu min ma annu kuma tona wa ta'ala amma kai annabi adam alayhi salatu wa salam enu mana kene to mi duba e bi fetu ba do ko ne badin adon we ti ne tezu ne we ti ne tezu da condition ne ba do ko ne badin adon e pe ni do e ko e ai ko ta dai ka ko ni be mu ne Eh, imam badrul aini dos kana tatuwa yani ya tenene ahkam ya da bayanu istinbatul ahkam o istashawa ele anai ka ani ko to hone hadith e anai ke e, imam buhari o to ni babun doke al awwal oni babila anai ka oke anyị ka e, ọrụ ọgwụ olokumukumunwa atena ka ọnụ banyere watabarruk bezalik doloti albarka yani agụwafọ yani ọyọ wọme daika ọyọ dubanya na ikaye wa dubanya ruba duwa ya ọkọ ọduwa agọ ọwa dẹrẹ lọ dibi dubele ọdịna daika weruka omuri ọsẹ mee ẹlẹsọ ìlànà ìgbàyà ìdílé lẹ́ni àti sanabaya rọ ọ̀ní abdullahi ibn abbas ọlọ́pẹ̀ ìdílé ọdún mọ́lì sọ́ọ́lá àlẹ́sálá lé ń tún dọ́wọ́ gọ́wọ́ dọ́gba dúrà rẹ̀ dọ́kẹ̀ wàtàfàkọ̀dà àjátihim dé èṣìọ́ sàlẹ̀ àánà ìka àrùhọ́yà ìdílé orẹ́nẹ̀nẹ̀ ọ́ àyíláwọ̀rọ̀ kọ̀wé ìdílé èrùsà nàrẹ́mẹ̀ká ọ̀lẹ́bàá ọ̀lẹ́bàá ẹ̀yẹ́ ìfẹ́ nàwọ̀ yẹn yẹn dana mi ka aa ah, mɛ ayikpanu aa ah, spend time man awon ɔfɛn mɛ ka yɛ alɛ ni nyɔ yɔ adini ɔke aa nyi ka yɛ aa hura osile ya na ɛkɛ nyi ala yɛ o ti ka yɛ ɛrɔ ɔmɔ ma waara alisa ɔ ayi sani ayika yɛ naa especially ɛyɛ ni nyina mu ɔna ayika wura wura ɔna ayika yɛ ɛdza nyi do sani kɛ ɔba yɛ mi ka mɛ yɛ awɔ sari mi sɔnna na o yɛ ɛyɛ ni yɛ.

oye ko orengele ko nyowa ewe soyo nono doba ko awda doki asani ogohowa fihi istidamu rajulu alfadil بعض أتباعه الأحرار خصوصا إذا أصل لذلك أوكي أويم يبوي يبوا وجن رونا يكاي ولو مكما بنوع نبان إبايلا نا يكاي إجو كورا نا يكاي أساسا يعني كأوجو كوين ني إنو مني especially ahana ke no so nile isi oka e no so nile zika mala ya do we ndigo mala ya ima ya de waka wa enya we wota nko za na ka we to je wa na hala ni da na mara so so no ko no ni ya me le gbe ni o ye ko do ke wal ko mi fayahsulu lahum sharfu bidhalik o ka dɔn mi ka ye ɛgbɔn mɔ wɔɔrɔ a zana ma na dɔn mi ka ye ɛlɛlɛ ju ba ye wakasɔrɔ ha ruwayani rɔwayani ɔke ɛɛ ɔ kule to hɛ rɔwayani mi shafi ayi ne albo shafi o bi bi anahu yajun anu iro wala do siga liyahdum man yata'allama minhu ɛɛ na mi kɛ kuna ɔyɔ nyɛ muso yan o yɛ n'a ye ka ye o

ije ọmọ na gbarwa wa ọlẹ́wà mi karùn ún lórí ìlú ka ẹ̀ ọ̀nà mọ̀ na gbọmọ sí ma anyanwó mẹ́dọ̀ lórí ìkèrò dake wàhálì fasahi wòle ọ̀dà ọ̀nà yí wòle náà ní alọ́dà ọkọ̀ òjò ní bàbá wà lọ́dà kàlẹ́ ìsàlẹ̀ ab ẹ̀yọ̀ ya dà ànyù ẹ̀rọ wà ládàbọ̀ sọ̀gẹ́rọ̀ ní ma yọ̀ dẹ́mu ká oṣù yá nà yọ̀ oṣù yá nà ọ̀nà mọ̀ bọ̀ ìsirẹ̀ la yọ̀ náà ìka yẹ àná hẹ̀kẹ̀ lẹ́yìn àná zálẹ́ka ọ̀kẹ́ oyi mani mɛ hibatun la limana fere ok bɔn sina mɛ ila isana yi kaa yi ɔn ayi fana bɔn nan fa asibaha ɛrɛ tuma ale bɔle asuma bɔn na fi gbɛn yɔrɔ la wa donc ilẹ̀ yɔrɔ ni imam nawawi rahimahullah ale ilu bɛ n'a yɔrɔ dɔ da mi tuman fa qala ki hada ma'mud abuna min al bay ala himmat tuqabbil bi ajra bi ajrati amma ma kana li yuqabbilu biha fa zahir wal ladhi taqdi afal salaf an la mani minhu ya no kai duwa tuje duwa na da ba mu qala da ko da ke wa fa ro wo shona to ha kai a mu qala do ko da ke han ya ne na kai ko yo no na wa yo e re yo ya no ma fa ne an ma kuma wurare especially ya tana sa dole ko mɔdi daa sɔn na tɔ a da kalima juya de alima juya de ɔ dɔn dɔ de fi tan kɔ de. ìjọba ìwé wọ́n tó àjẹ́ dáa kó wọ́n yá hàn yá dáa yá ìfáyé ìlú kẹlẹ̀ ẹ̀yìn tó ní àná. àwọn ènìyàn máa ń fi yẹ̀fà dáa àwọn máa ń fi yẹ̀fà dáa kó pa ìdáná lápá àgànyà rẹ̀ náà ee ẹ̀wọ̀n ẹ̀ sẹ́wọ̀n alẹ́ ló ká ní èrè kawà hàlẹ́ nìkẹ́ náà rẹ̀ ṣe èrè kawà hàlẹ́ nìjọba ọ̀tún oyibo ẹ̀wọ̀n fẹ̀rẹ̀ ni dọ́ọ̀dọ̀ máa ní mọ́bí ló àwọ́ ọjọ́ ọdún báyìí wọ́n kú mọ́bí dáadáa ní ẹ̀wọ̀n mọ́bí lórí ní ẹ̀wọ̀n mẹ́dúgbùrí oyego ọnụma onye ndị blada ọ memme obido so na tuwe nuguri oji ọnụ ọ mere ọkụ na ahịa enyi were ka ọ kanye ma onye ya mmere onye nọbanye n'ọwa ebe adọta ee nye ọtụtụ ọtụtụ ka ọ na ụmụ ozi na-ezibere ọgaranya ọgwụ ebila obi ya ọdịdị n'ime ụlọ nọtọrọ m ịka dọka ya enyi lọ ọkọchị ka ọtọ ha ẹ̀wọ̀n ìbá ń ṣe ní ọ̀tọ́ àánáìka ọwọ́ mùjá ìbàní ojú ọ̀bẹ̀rẹ̀ àwọ̀ bóbèrè ká ó àdáni ìwúlọ́kẹ́ náà mẹ́rin we have wasted my time. ẹ̀hún ahẹ́nẹ́n àtúnlọ̀rí sójánì lọ́wọ́sán àtúnlọ̀ ọlọ́rẹ́wé kéwú ọrọ̀ ọrọ̀ anáìkó yẹtẹ kéwú ọlọ́ndà ẹ̀ka bọ́ọ̀sùn náà dojú wàhálà ẹnẹ́rẹ́ ẹni sẹ́yà dọ́yọ̀ lánà àhúmọ̀ èyí sí òsítánì àmà ẹ̀rẹ́ àwọn náà àwọn náà lọ́tàrà kẹfà dáka àpẹ́ àyẹ̀lá náà àwọn náà ìjọ òun ní sẹ́bi dọ̀ kọ́kọ́rọ̀ ìjọ òun ní ẹ̀ẹ́sọ́tò jíìn

Oyibo, enwere nani? Ahana because more kiwe ọnụ ọrụ ọrụ ka wala is still a problem to us banwa jemi because of that ọnụ ọkụkwụrụ a ewe mụ. Oyibo, this is a kibia na-ekaghị. Eh, na-enye m differentiation between lamb and rock. nínú gbẹ̀rẹ̀ yà dọ̀ dábà rọ́bà náà wà rọ́kà náà mú mi àwọn ọmọ náà bọ̀rọ̀ kẹlẹ̀ náà bọ̀ bá ọ̀rí kàkà rìndà. ọyẹ kọ ọsàn náà nù wà á ṣèṣì mọ̀hálà ọjẹ́ ọkọ sàwásà ìka ìgbọ́ problem mo ní pẹ́rẹ́ ṣe ọrọ̀ ọrọ̀ yẹn ìjọyẹ wọ́n ti ń wẹ̀ disturb ní ẹ̀yẹ dáàtú rẹ̀ nù gbọ́dọ̀ lóòótọ́ ti kí wọ́n dàbí rẹ̀ ní ẹ̀yẹ táyà lọ. sida ijo ome ona da ka ha ba di da kura ne ja hai wa oyo go muni ya bini biyo mbara ko a a ba ni ni nyo to da ke o je la bu bi ma sabaru jannata wa halila o je la bu bi ma da ka ono ke lewe ma wo e mo muri bi tinyi ma o mo di ya lori ka ele àwọn ẹ̀wọ̀n àwọn ẹ̀rẹ́ ìnáfọ̀ ẹ̀rẹ́ fɔyɛ kɔ alhamdulilayi ko mulu sinyi mɛ disgrace mɔli diya buki suna ma a b'a kɔ a bɛ fɛ yàrá n'a lajɛ ɔtɔ yi tɔyi ko ɛŋu arɔhɔ ma ne ya a sun ne gue si taimi o munu je o hura k'a ya ma re an da ya ne ne ɔ international scholars du ka ye ɛ mɛ eh, ma nyere ma kusa inu du ye ya se kusa onye go emere now ya bụ ọrụ ọrụ anyị now ya bụ ka ya dị ka ewo ibi anyị na ihe ọrịa anyị ka ọzọ onye nwụ deli taa anyị ọrụ ọrụ na ihe na mee ka saa afọ deli taa ọ na-ekwu na deli tupu ụlọ onye go ya bụ fọmata ọ fọmata ibiri na wa adaba eji onye go anaghị ke anụ and the time of because to jona yo na ka ada ye ne ye de man ko na ye ni da dam ka e wa ma ni me me àwọn mẹ́rin mú sọ̀rọ̀ mí títí so easy wọ́n náà ṣe kó sì ké o ẹnu kọ́nà náà wọ́n mọ̀ wá àti bàbá ara wé ìtẹ́jọ́ kàwé ju ya bá na wọ́n mọ̀ ẹ̀kọ́ ọ̀bẹ̀ ni. ìjẹ́ àwọn kẹ́yìn yìí ẹ̀ ń sàkà ọ̀làmùtàlà kẹ́yìnbà bàálà làbúkà pé àfihàn fèrèfèrè. <laughs> sọ̀gọ́wọ́ ọ̀nà ìsọ́nàrò hàn nánà bí mímọ́ mú náwà rọ́ ìmọ̀ ọ̀dọ́ alẹ́ dọ́kà anáwìkẹ́ ahánọ́mẹ̀ anáìkáyẹ̀ owó ewé fita ìmújọ náà àmọ́ ẹ̀rọ anáwìkẹ́ anáwìkáyẹ̀ àrùwọ̀ ọ̀nà sọ àrùwọ̀ kúmọ́kúmọ́ rẹ̀ ọ̀kẹ́ ẹ̀yọ̀mẹ̀ká yẹni ayé ẹ̀rẹ́ anáìkọ́ ọ̀nà ìsọ́lá fẹ̀lẹ̀ rẹ̀ àtúntò káyẹ̀ lámánì àmínú ẹ̀fẹ́ mànìyàn wọ́kọ́ lọ́kẹ́ ìlú mi náà mú sọ àhẹ́rẹ́ yẹni àdánà okay ani ka jote yani ka oyiyo iniyo e ko be lenyi oitenyi nan amma idza wajata ana ka ani kama la le li waladihi sage ana ko lo kai ujano we ahadim hadha rajul fi kadha litatammarna ala tawaddu wa makarim halak ahlak yani wa golan wa go nyang me ka fa do nyang munyi re to kai ati sana he makarim yani e groboro do nyang munyo fala man ya minu e ko dono re ya wa wa hadan o sono non man nyang ida ona dule ke rabi'atul ra'i yani igi ami imam malik ke imam malik ko la kayo doka kondi rabi akrai ele ba kana ka bana ona ka fi ada ona ka ka ba ni bela da do de ni ko bora ko ka ona do ko do ro ro ba ke iki we ni nya kana mi ko em ne ka mi ada etike tano da ko ke ro donc asalik rewta fihi taba et le qada al haja an nas an kono no lulubi ala ila sori sori mutaman do wa kana kole yana wa qad sahara hada min fihi sallallahu alaihi wasallam fa wa ma la hu bi hum wa antum sallallahu لكن الرابع فيه جواز الاستعانة في أسباب الأذن أو كان يقول الجبوة إني أذي أنا إكاية أو ذاك ما لا إني بابا قرنا كن يوم لكن الخامس إن أنزل الصحابة أنية الوضوء كالإجابة والنحوية أو كان يقول أني أني أنا إكاية ما لا أسمع أجل كله وهم الماء معه إلى القليل دول تيجي دوا كجوا نوع لك أصابق أن تو أوهلا في جواب الاستنجاء بالمال آذاك أو يصاب عليه ولذلك أبطل الترجم البخاري عليه إمام بخاري في باب وفيه رد على من منع ذلك دون الجنة ينايك إيه أنا كما بيانا أما كما تعرض لتنزيل ينايك أخرى وأجابوا على قول سيد بن نبيه ذا أنا ينايك سيد بن نبيه وقد قيل عن الاستنجاء أهو الاستنجاء min ma ilayhi annahu dole da nisa doki alwalonya na wani bi annahu la ala zalika fi muqabbala fi muqabbala gulu man ankara iltija bil hijar okay asama ko manika o isi da o isi kare wa ena kai era meneme ni kai ene kuyo kai atere tatawa anyi na wenye o kire tatawa dai yo dona kala ya ni wala mana ti tawa na tebe ti tawa na ahịa na nka enye enwu idea n'ụlọ ka ya ọnụ ọkụlịta saba ele enyi ọnụ ọsaba dọkọ balik bi nkarihi bi ha ɛfɛn de do fɛn domi gbɛɛ enyi ɔyi dɔ bari ma ɛyɛ yɛ n'a yi e ka ɛlɛ e e ka wɔ lele ɛwɔlɛ yɛ nɔnɔ ɛba kɛ ɛyɛ lɔlɔ yɛ nɔnɔ nɔnɔ lele na o hɔn ina gbolo a ko yɔ yɛ wa ɛnɛ ɛnɛmɛ yɛ lɛrɛ kura jɛ na wa a ma la ko ɛnu kɔɔni yanni ɛnu kɔɔni dɔn dɔn yɛ nɔn ka yɛ ala a na o fi ha ko nisa yanni ɛnu yɛ ɔnyɛlɛ ɔyɛ kele wa marija awo yɛlɛ nɔrɔ fa yɛ tɛmɛ kanne eni onere ereta azabu baji anu imamu baji o mandela na rahimu eh, wa ibn qanim قال قاردي القاردان والعلة عند سعيد في قوله أدوء النساء أوكي سيبليزين إدي سيد بن مسيب قنوك أكي أرولوني نو إجمعنا ونوكاي أن الاستنجاء في حقهن بالإجارة متأثر يعني علم الاستنجاء إن لا يجب أن يكون أكيد أن يكون أكيد أن يكون أكيد أن يكون أكيد أن يكون وقال خطابي إمام الخطابي لك وضع بعض المتعارضين أن الماء مفهوم يعني فاعلنا كيف نبي إليك في نزال فلهذا كره الاستنجاء به سيد وموا كيف أحبه لابد أن ابن حيث كاكا رويا أتنا كاية وهانا قول باطل وقضانا من إلى أنا كا إلى كوياوي منابل الأحاديث الصحيحة أبو قولا من كولونيتا كولونيتا لما حديثنا كاية أو بين إلى أنا كاية donc masala ibn habib ok on dit quoi il y a ibn habib فقال دقا لا يجوز الاستنجاء بالاحجار مع وجود الماء اذا في قرصي الى تتابع انا بتاني وحكاه القاضي ابو زيد عن زيدية يعني القاضي ابو زيد قال هون زيدية وشيء انا كتير ومعلومة اصلا انا كان اعرف donc wa sunnatu ana bi sunna kadiyatun alaihim yani ono ka eleyana nyi ana ekaleana me bana ebiyesi leyo eleyana nyi eleyana bana ebiyesi le jeyina nan istamilu shari alajar yani oyini kai ala ke ini sheyu ya kola fere tada ta taba yani eleyana na kubule la awa sira eleyana yani taika ma'ahum wa ma'ahu idawatun eh, min inai abu hurera awa kira fatawa awa wele monondo wale marisi litawa tọkọ mọsabu jamuru salaf wal khalaf yẹni ebe arọgọ kuru ene ejama náà ika abe kuma kuma náà yẹra fara fara náà ika wọn sá sáwa wọn lẹbi ajumọ alẹ ahalu fatuwa anáyika ẹ lẹjẹ min min ahli al-amsar inna na ka ene he kora anna al-afdal e kana nyubani wol an yajma bayna al-ma'i wal hajar ono ka ono wa ben eni on lata fa yuqaddimu al-hajar awwalan do fa taifa bada summa yastamilu al-ma awla mono do tiwa tiwa shin fa tahaffafa najasa boy me kore mu yani idote anaka o bi de yani o me ko herwo sọwọ ẹdínlẹ ẹsẹ nye wíwọ lónìí bẹẹ bá ti ẹni dáhùn ọkùnrin ẹrẹ wọtakọbìlẹ mọbàṣọrọ sára bìyàdì ọkì dọọrọ dọọmẹgbọwé ọyẹkọwọkọ nínú àtúwọ bẹẹ wọkọwọkọ ẹyẹ donc wa yakunu dɔwɛrɛ yi ka ye abila ka bɛn nazafa ɔ nɔɔ la mi ɛhɛ ɛhɛ ɛhɛ ɔ ye mɔɔ yi nɔ la ka anɔ la mɔɔ ni donc bɛn na rɔda ɛkɛ ala hadema ɔ bɛ disa yi ka ye ɔ nɔ jɛ tini kunya kɛnɛ balima o abdul inyonibanu le kaw ni a ko kɛnyi yazilu ayinu najasa wa asaru ha ɔ b'a su o de idɔtɔnɔ idɔtɔnɔ a tɛ ifam ɛyani ifamanana yi ka ɔ ko e b'a bɛ tɛ wa hajar yazilu ayin ɛyana wele ta mana se idɔ ti gbóyè kẹlẹ dóòlà afẹr ọ̀ọ́nyẹ wọn mẹ́ka yẹ ẹ̀rọ àtọ́ ọ̀pọ̀ ìdàgbò àmà lẹ́rọ yọ ká ọ̀ọ́nyẹ wọn mẹ́ka fọ́ọ̀kú dàgbò làákín nà ọmọ àfọ àánú fi hákì nà sí ọ̀kì àjẹwé àánà ìka ọ̀dọ́ àbí ọ̀nà àánà ìka ọ̀dọ́ rà fẹ́ sáwà ẹ̀yẹ mẹ́ka ọ̀dọ́ kúnyàn kú sálà wọ́tàfíhù sọ̀lá sálà náà jẹ́ tẹ̀lẹ̀ mà áhù gbà tàfẹ́ ìrùnà jẹ́ fẹ́ mà fọ́ àná yani asman ke ino tan we we ana wa ana ka ale be mo na ana we kai o kanyo le mo da ai ko واحتاج طهاوي إمام طهاوي رحمه الله عليه أمور ما ينبغي على الاستنجاء بالماء بقوله تعالى أن معك عليه قوي تابع إليه إلي أيكون أمورك كاي فيه رجال آنينين وجن رناي كاي يحبون أن يتطهروا إني إلي أي منين والله يحب المتطهرين أمورنا وتعالى أو سلالة أناي كاي منين قال الشافعي رحمه الله يعني الإمام الشافعي رحمه الله أو لما نزل هذه الآية أو كاميرين في آية قال النبي صلى الله عليه وسلم جانب دفع يا أهل الكباء يا أهل الكباء ما هذا الثناء الذي أثنى الله عليكم سبع أبامنا نايكاي ومولنا وتعالى أبامنا قالوا لكن ما من أحد إلا وهو يستنجي بالماء أين لا إنمواي أقضنا أو سيني yana emenu ni ofeere o enini ehi enye ura kana sitaba amma ni riwaya na we ana ga inna nutube ol hijara bil ma e se sa se enyi e se enyi ni sa ko eta riwaya na bi riwaya dai sana me ere na ka imam badr al ain o ko we enire o e tawa le ro yandoro tawa dai a fi sára ọ̀nà mi ìní afúnfin máa ń bọ̀ wá rẹ̀ lọ́sùn ọ̀gá alẹ́ ọmọ ìwòkùn ní báàbù nù báàbù tó náà náà òkùn náà ìka àdìsá mi kìíní àyà ọ̀sẹ̀ mẹ́ta ọ̀nà náà bẹ báàbù máa ń tún mi làmà áhù àlùmá ọ̀n ذاك أي هذا باب أظن الباب في بيان إنه من هذه من هم لما أهو ما أولئك آتي ساسا لأن يتطهروا به أبواب ثمن ذاك وطهور يعني وطهورهن وطهورهن أكي أمين من ينا إكي أولئك بدم بدم تا إني أريد دم عيطانا لأن المراد به هو الفيل الذي هو مصدر سمي نونوه

او ala عليك فيكم صاحب النعلين والطهور والوساد او ان كو انا كان او نايكا او نو او نيا دابا او نايكا او ني ادابا وطهور ate ọyẹ mọni ni ìyẹn náà fi mọni ni ọnà ṣe ń bilẹ̀ àdàbà ìyẹn ọyẹ mọni ni wọn lù sáà àti

jalisan bada umuri qur'ani kama ya su ko na ikai o lu kuma kuma wen aba ida ga na ikai manya no pe o e ko pe manya mu jo ye on wan faro e tu sey on mukbilan don le ke ani o ro ko ana ikai ave falam madana amara ko da ko tun ka arju an yakuna sidam mis kai ma ho se mesi o hile on wa qala raka mimman anta enowen kuntu simka mimman anta yani from wanzu kura bai yanzu kura bai ta tire ya kuntu min ahli kufa imin ki ahli kufa min kọla kọla mẹ kunu fi le abu darda an kẹ e nyọ ni ka ọnu fi adara yi wa ati àti e, pilo wàlúwisa ọrọ àti náà ká yẹ دوك الحديث لان او بنا دوك واراد باخراج طرف هذا الحديث هنا مع حديث انس او كو سكن يعني الى سو حديثنا بدو حديث انس تنبيه على ما ترجم عليه من حمل الماء الى الكنيس لاجل تطهير او اسم منوكا ان كاي الى ني من بخاري سيكا او لو نمشي نسيرا بويس موينين donc abu darda abu darda ismuhu ila hanu onawe uwaymir ibn malik ibn abdullah ibn qais ila hanu wata onore abu darda ri uwaymir anawe malik ibn abdullah ibn qais dan ya uh, uwaymir ibn zaid ibn qais al-ansari min afadali uh, afadali sahaba ini ashabi da mu'ayyan donc wa qarra lahu umar rizqan ani ibe ana kuma ro me ya de ta ba ba ko ya do ba ho le na kai e di be nu le ko ba re ta bo we ko ba na ke o ni do me o do we ni yani e o jo ni e ne to damat inu no ila ko ma dai ke mata sanat ihda aw 32 o jenta ila e òwúrẹ̀ ó kìrìkò ní àwọn òwúrẹ̀ bá ọ̀rẹ́ mi kéjì ló ń tọ́ mọ́rí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsára E, donc e, e o imanu zono ka ke alaysa bikum an ga nyo ina maune al hitaw fihi li ahli al iraq yani ile onon wono kai an iraq ene donc wa yadhul fihi alfa madukais yani alfa mana ko na bisu ure won manan don nan قال لهم حين كانوا يسألونه مسائل يعني هو من كايو إما هو سيدي وأبو درداء كان يكون بالشام أبو درداء بناء الشام أي لما لا تسألون من عبد الله بن مسعود وهو هو في العراق سمن ويوسي هون في عبد الله بن مسعود قال منايكا أو يأتي العراق إذا هو لبنان وبينكم آننا كناون لا يحتاج العراقيون مع وجوده إلى أهل الشام وإلى مثله آننا كأو يأتي o yete iraq ana ikaye ana iraq ene ne nyaro wa o kuni kaye ene ebe etisam ne be mfile do be tukaye e mo miri me mo non a ho mfile dɔkɔ e kɔnɔ k'a kɛ sɔhibu naale yaani ɔna yi ka ɔnɔ de fi adaba yɛ ba ayi sɔhibu naale rasulillahi sallallahu alaihi wa sallam yaani ɔnɔ si ɔnɔ kɔda bɔ lomori yɛ ba rɔ wɔn yaani abdullahi taana yalibasahu ma iya iza kɔma an abdullahi ibn mas'ud ɔ kɔda bɔ lomori sallallahu alaihi wa sallam dɔw kpɛnɛ e bana to awo ijo lomori sallallahu alaihi wa ija a kɔjɛ. فإذا جلس إجل نمر صلى الله عليه وسلم آيات أدخلهما في ذرائه دمان كلعب هنا كبار يعني سمو آيات دو قدوان دو قروان sẹ́mi àbúrúkẹ́ abdullahi ibn masoud rọ́jàlọ́ wánú wẹ́rẹ́ ọ̀ntúnmọ̀rí sọ́ọ́lọ́ alẹ́sọ́lá ọmọ mi hejira ahọ́n mọ́kànnà nùmìdínà lónìí dọ́ntúnmọ̀rí ẹ̀ nàgẹ́rẹ́ dọ́ntúnmọ̀rí ẹ̀ ní sọ́ọ́nù wánú yàní kẹ́sí lábàlù sínú nù ẹ̀ ní ìwúrọ̀ yan don sai ga anyinu no no. awa ere ka kwata ma re re do ka anyinu no do ka anyinu no amma a do ka tsana na ba tsana ma ba ni o ka nuno no mese a fere sai wala dɔtɔ mɔri sɔgɔla wani sɔgɔla ne y'o ti gaa na n'a ye k'a ye bɔn ye asuman ke o ya tɛmɛ aw ni aw nɔrɔ ye ɲumɔ tora yanni ɔ arako ye ɲumɔ ye tora dɔ k'a ye dɔtɔ ye dɔtɔ mɔri sɔgɔla wani sɔgɔla dɔtɔ mɔri ma sugu ti sɔ yɛrɛ ba dɔnyɛ tuma n'a ye ka aw ba di ne do do ɲuman d'a fɔ k'a ye hɔn na ko mɔri dɔtɔ mɔri sɔgɔla wani sɔgɔla dɔw dɔtɔ y'a bɔ ka dɔ bɔ kalon

ọdún mọ́rí sàwọ́dá alẹ́sàlá ìjọ́bìlá ìbùn maso ìjọ́mà ní ilé dọ́kì ẹ́yẹ́ jìlẹ̀ kàkàyè nínú ọ̀nà fúnnúwó mọ́ sọ̀nà wọ̀tàrálá ọkùnrin rẹ̀ lẹ́ẹ̀bìnú bá ẹ̀ẹ́lẹ́bìnú tó pọ̀ ọ̀gá de abdullahi ibn masoud dɔkka ne ko mɔri sɔɔla ala sɛlɛm ka ele ɔnu ka ɛzɔn ninu na adi ne yɛrɛ ɛwɔ ayɛ wɔ ayɛ mu dɔkka mɔri sɔɔla ala sɛlɛm dɔkka ayɔ ka ɛnaka lakola mu na ali na ɔrɔ mu na yi ka yɛ ɔnɔ yɛ wa abdullahi bin mas'ud dɔnni nyɛ mbɛɛle ka ɛnɛ jɔnni ale bɛ tɔmɔni sɔgɔla ale sɔgɔlam dɔwɛrɛ ali islam dɔw ka yɔ tɔmɔni ka yanni an na kutu kɔnɔ lere ka yori an tɔmɔni yɛ wa dɔn wa sɔɔni fɔ ni diya wɔlɔ na kɔ hɛkɛ i sɛlɛ kɔnɔ e wɔ ka yori wɔrɔ yɛlɛ n'a yɔrɔ ya ɔhɔrɔrɔ ẹ̀kọ́ náà ní brothers ọ̀rọ̀ ní brothers àwọn brothers ọ̀wá sóòrò ayọ́ ìdúwà àtàwọn àná ọ̀gá mi ní ìgbà yóò dábẹ́ ní ìgbà yóò

wasi bise ló si jíire wọn náà na náà ká ọ̀nà onye onye náà onye ẹ̀rọ ọ̀nyá. Àní ọ̀rọ̀fà báwo ọ̀rọ̀ká iná ká ní wọ́n yìí ahọ̀rọ̀ká yìí yá ní transaction Abdullahi ibn Mas'ud ló kú yìí mẹ́ dáa sáà wọ́n tún mórí sọ̀rọ̀ lọ́ padà sọ́dà. Don tún mórí ọmọ náà ẹ̀ ọ̀pọ̀ dàbọ̀ tún mórí rẹ̀ wọ́n ìjọ tún mórí ẹ̀ àpọ̀tẹ́kẹ́ ní lọ́mọ́ ń kọ́ tẹ́tẹ́ dọ́ọ̀

tó lẹ fẹn ka kọ dàá fún bẹẹ ní nìyí yọ dẹ lẹ ka ka ọmọ àǹkà kẹrẹkẹrẹ yìí léwu ọmọ ẹbẹ dẹ ọmọ ẹjì lẹwẹ ọwúrẹ nàbà nù ọmọ bẹ kú ọrọ wọn nù. bẹẹ kò yọ náà kẹyọ yẹ ká ọtẹ dìgírí ẹni ìmọ muhammadu ẹni ẹ ṣí ẹni ẹni yìí dìbẹẹtì muhammadu ọrụ ati dọkọ daba dọkọ ọrụ n'isi yɛ lé kwelu ka kúrẹ́ a gaa kɛ inú mu tó múri sɔrɔ alẹ́ sẹ́nà si yɛ ni na yɛ dàwọ́ la ọ̀rọ̀ kó daba yɛ tẹ́lẹ̀ yìí na ni a bɛ si yɛ ni kó ahẹ́ ó ẹ bɛ lé wáyé fífi bá ń si yɛ ni oye gbọ́nà mi lórí ke ojúwe oh, abdullahi ibn masoud lọ́kè sọ ibùn náà alẹ́ ìrọ̀fún ìlàjọ ọ̀rọ̀ àlùsálà ọ̀nà ọ̀rọ̀ náà ìka yìí ó ṣe pe àbẹ̀wọ̀n tó mọ́rí sọlọ́lọ́ àlùsálà lórí ke ọ̀yíṣù ọ̀gẹ́ ẹni ló dábàá náà gẹ́ indirect ọ̀bìn ẹ̀ẹ́bì àkèké ọ̀nà yàtọ̀ ọ̀nà ọ̀nà mi تقوى تقول أتتنا إكاي أنتم مولي صلى الله عليه وسلم قاضي المنوك إذا المراد صاحب الماء الذي يتطهر به رسول الله صلى الله عليه وسلم أنتم سيفي نينا إكاي أنتم مولي صلى الله عليه وسلم قاضي مهم dakwa misal yani ano filo anaika anyo to mo sala ala salam anyo sky anya hanaika ọ̀nà tó wà yàní abdullahi ibn mas'ud dọ̀ọ̀ sì máa rẹ̀ sí ọmọ ìsáyọ̀ gbọ́njú mọ́ni dọ̀ọ̀ rẹ̀ tó wà nínú lára ìka wìsán yàní olóńgbòmọ̀ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ ọ̀nà ọ̀húnra sí ìwèrè ilé ayé dọ́ta mọ̀kádọ́ abdullahi ibn mas'ud ìsẹ́mìlì by wìsán ọ̀nà náà ìka ìsẹ́mìlì ló bí lòbó rẹ̀ náà yàní àdìsọ́nà wẹ́rẹ́ lọ́ọ́ yà fẹ́jọ́ yà bí wà lẹ́mẹ̀ẹ́ta gánìsàn àbúrò yà ń kókó سيدا بابا يتاوكي حدثنا سليمان بن حرب يعني سليمان نوى الحرب إمام بخاري سليمان نوى الحرب أو كاي قال أنك حدثنا شعبة يعني أو كاي شعبة هو أن أبي معاذ هو أبو معاذ هو عطاء ابن أبي ميمونة أنا عطاء أنا ولي أبي ميمونة قال سمعت أنسا ما هو أنا أنس يقول أما لك حقا رسول الله صلى الله عليه وسلم أو كنت مولي صلى الله عليه وسلم إذا خرج لحاجاته إجنت ملك أوتها وإذا من إتيب أيوان تبيته أنا ميساسا وغلام من أتيب جنر إناي سادو جنر إنه إناي يعني منا إلى نعم إنني أنصارني كما قال بعض أهل العلم يعني ما أنا dɔɔ ya feede kan idaawa tumi uh, ɛnya ana yi ka ɔɔnyi yanni ɛnya na yi ti ɔɔnyi yan onye maa ni ana yi ko tɔmɔri sɔ ala ala salam ɔn ah, maa ni sɔ uh, afɔn kɛ imam buhari mesika ɔnɔ iwuli sɔ yɛ ka yanni o tɔmɔri bana sɔ aburubi inyɔnɔ dala nke ojono ana kaila on anas manika onobe abdullah ibn mas'ud dala nke onobe jabir na manenye ile lili ni ana nke obe ene ona nke eh abdullah ibn mas'ud anas ibn ibn malik aga bob sọ́ọ̀sì kọ̀nà wúlò ètò ẹ̀ lọ ọ̀nà òkà ọ̀ntò mọ̀rí sọ̀rọ̀ àdìsálà èdè ọ̀jìnà tó ẹ̀ ọ̀ẹ́sọ̀rọ̀ kàyẹ̀ ànyọ̀kẹ̀ ọ̀nọ̀rọ̀ ọ̀nyẹ̀mọ̀ àṣìyìn tààrà ẹ̀yìn tẹ̀ yọ̀ọ̀yọ̀ ọ̀nà òkà ọ̀ntò mọ̀rí ọ̀mọ̀ ará ètò ẹ̀ yàrá ìhè nìhè tàbí tòhó sẹ́mísọ̀ àtà ànà òkúlá ẹ̀mí àtúnjọ́ lọ́rọ̀ mí yani danyo ana ene anya onu za tawo idawatu min ma yani anya ana ike awonye asana soke eba lola onto mori sawara ne salam eba lola ba medana wika amani se ana ike imam badul ayn yani ya isu mara ide ele ana ike o ana ika osana lona me ahi ana ika a ah, do hadisi ana yani ini ena ka ene joji ke onto mori sallallahu alaihi wasallam on ma se eni taba ke ele to se taba ni ora buri to ke onto mori sallallahu alaihi wasallam ore na ta taba ni le le anu ke ma ka kini hadisa nan yani ya juzul amrayn ila yaiba aze

ẹwọ́ wenyele kọ̀nyí yẹn nyà kúkú ìgbìnà tọ̀ ọ̀nà òfin ka àrùwẹ̀ ní ka ọ̀gbọ̀ ó tèmi pòsíṣọ̀n ní ọ̀yẹ́wà tó fi tèmi aláwì ka ọ̀dọ́ tó tààrà ana kọ̀nyí ọ̀ìka ọ̀nyà mọ́wá ní sọ́kọ̀ dọ́ọ̀sì nyọ̀nù nà bó àákókò ní ní náà

ọ̀dọ́rọ̀ ilé ẹsẹ̀ ìwọ̀nù anúnkẹ́ imamu wa ibadul ayin o miskana mihayane bala ba su bi zalik ẹni mẹkanu lelele yani inni ọyọ dubani ana ikatabi ẹni rọjà lọwọ anu mọrọdọ ẹlẹ dubani ẹwuka abudulá abudarda tẹsán ìfẹ kàtàbí ọdẹ wọn rẹ mi déèrò ke ahana ike abdullahi ọyà. ẹwọ̀rọ̀ ka àlẹ́ ẹ̀kọ́ yìí lọ déèwé ẹ̀kọ́ wé gbẹ́ni ilẹ̀ náà ìka yìí nù lókè so ibn masoud ọmọ yìí là ilẹ̀ ẹ̀rùn ìjọ náà náà ọrụ àwọ̀rọ̀ kọ̀ wá. yìnyín sọ́mọ́ náà ti pàdé kọ́ fún mọ́rọ̀ lórí ká èmi náà wúlò ẹ̀sìkẹ́ idan hon roman ka gele e ara don jo ni e ali yen dure kada bana ka oy go ana dure ke ara nye ana yo sile le ka ona yo sile le ona ka ona wa ka dure ke abudada daa kɔfɛ na ni ka yaani ana ke eh, abdullahi ibn mas'ud an yɛ kuran na ka an tó mori sallallahu alaihi wasallam ɔ ina na ka o yi kɔdu kuran na mi ti yɛ tɛ ɔn ina na tó mori ka wɔn dɔ ɔn wa ɔn wuli ke umar ibn khattab an yɛ mun na da fɔwɔri iraq eh.

ẹ̀gbọ́n ọ̀nà problem ọmọ ní àbẹ̀dẹ̀gẹ̀ lóbi ya ká ìtọ́jà wà rọ́wọ́n náà ọ̀sẹ̀ mílì lánàá dọ́ọ̀bẹ bọ́ọ̀lù jẹ̀lá àlàyé méjì tó adaba na ke ya ga e honda on ka nyo na ga wa anyị ko nyo on na agoro mi so da ko wa exhaust e so no no wa wara ni ko problem o ra ra o ro ro ro nya mu dike o o e ka no ko ya no ka o ko dike o e lo ka o ko no dike o bi o ni kan no e ọyọ tó dá nígbà nígbà àyè mi bẹ̀rẹ̀ ní lọ́sọ̀rọ̀ ní kí ọlọ́rọ̀ bá bàbá àwọn ọmọ rẹ̀ ìyọ̀nà ọlọ́rọ̀ àkúrẹ́ ìdọ́nà kéwà ọ̀nà ọ̀rẹ́ bẹ́ẹ̀ ìdọ́nà kéwì. adé gbọ́dọ̀ mi tọ̀ ìgbà ọ̀la ìdọ́nà kéwì. ọ̀nà yà ni dọ̀ aná yà ni mẹ̀lẹ́ kúta yìí aná yà ni mẹ̀lẹ́ yẹ lẹ́wọ̀n dọ̀wọ́ náà wọ́n ọ̀dá ká nà bá yà ni dọ̀ náà wọ́n náà ọ̀dọ́nà ìkùnmúrí ọ̀rẹ́ mẹ̀kẹ́ ọ̀nà rẹ̀ rọ̀ ọ̀yí tí lọ́yẹ̀ lọ ọ̀yí tí ọ̀nàmúrí ọ̀nà rẹ̀ sí ọ lẹ́ ọ̀rọ̀ àrẹ́ bẹ ọ̀dà lọ sí náà wàá bọ́ wá tanúwọ́ ọ̀nà ẹ̀ ìjọ náà ló fi gbọ́ tánú wọn náà ọ̀nà lórí kalẹ̀ yẹn ẹ wàá ọ̀nà ọkùnrin ọ̀dọ́ ìlà ìwọ̀sẹ̀ ìjọ ọ̀ ayé wà ní máa ti ọ̀nà sáà ẹ̀ ẹ̀ ìlú káyẹ̀ ẹ̀ ẹ̀ ìlànà ìkàwọn náà ìjọ yọ ọ̀rẹ́ wọn náà ayé providence lọ. ọ̀rọ̀ ya mẹ́mú ayọ̀ àtọ̀rọ̀ náà ìgbà

oye bon okodi bu arwani ka ola bi ay hadi sano ka se wa ko so ye ne ola ka le ya ki dor ko ibrahim ola ka le ya ki china ure ela ko di hadi sano ka abdul qur'an ola ka la fi sin e ko je ana bura pe ona do wa ni china ana bura pe da ure ro no do oyi oyi che ana ka umuri ase no do me ya ba na mo ko umuri ro do no do ko sala umuri ukinya la nyuno kijinja umuri okoda mwana ofanya then ahoba yani amira yana ke ye badua leila munahara era wa tawlo ke ahora hora wa wasan oni dukwa na ya nyuno wa me de bora bora inshallah iba jeven muri usi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk